نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ya kwomori abo anaike ọ ah, mekayari nyangu dibenu e eh, kuhajin anaike anyi aurehe eh, nanyi enu horo bewul ahar awere me era 1438 anaike kuntu ngoni sallallahu alaihi wasallam ọ ah, mi hijira horo maka nangu medina dosere ho iwo ihe anaike anyị ewere na ịnụpụ apịra 2017 ee filjumati kọbla jumati madi a ini jumata na ke opara hude eri eh, ba farahu takallamna anil ghuraba dia kare ini rai al ghuraba الذين وصفهم رسول الله صلى الله عليه وسلم اينايكا انتم صلى الله عليه وسلم o jiwan ka alladhina yuslihun ma afsada an-nasa min ba'di min sunnati kama ahrajahu imam tirmidhi wa sahahu al-albani rahimahullah alayh dɔntu mɔri sallallahu alaihi wasallam dɔka na bɛ na ika eye tinya isa na ika azenne du ɔba bɛ mɔntu mɔri sallallahu alaihi wasallam ini sunnan tu mɔri sallallahu ini sunnan zama ke juma tana be ana be ridi ku juma te enenen wal badu yasalun an hujjati zalik dani pa ina da ana ka maybe enebe de ye ka juma tana na kwa sabe hujja na go ka alenyo ka ke oyi kwa ana kontrol mori sallallahu alaihi wasallam o se kwa wanyiri zini wal ajli zalik agosa non nuridu an nurajji ila ma katabna anhu min qabl ana diska ya bare ma bani nan isana ke ya de ra chere inire non tawide sura dare ne nyanguse oy ko sa hunan were eni sana ke ya de ra chere ana ke inire juma tenene oy ko onu ya ko yani izi hamasa bawre nwa ya ikene dilelo kamane kwon ave kavanyo dakwon ana ndule ke elene me huse ne me hiwe ana muhammad nasruddin albani rahimahullah alai ana chere dule ka me eleke hiwe dimka me ka ala ni kana ka nka ahana goto ajwe batun nafi'a anil بقلم نصر الدين الباني رحمه الله عليه نريك إليه ما هنا ندر ينيروك أو سمي كوين ولذلك أقوى دمك أنا وتاتر ما شو دمار ما مهين أوكي أدلة صحيحة على جواز صلاة الجمعة في وقت الدهى يعني أدلة proof أنا كده صحيح ده authentic أنا سوك هذا كذا كسال الجمعة في وقت الدهى enum enene enum odu ha toki alhamdulillahi rabbil alamin abo ikubo mori hana ikano wadari hehen wassalatu الله تعالى على رسوله وعلى آله وصحبه أجمعين يعني أنورا أمولي أنا يكون نبابان أن رسول أني تونتو مولي صلى الله عليه وسلم أتاني جالة سايبان كبادة وبعد أكوى المصنن kasalina alyawm bitarih ya kusala in ajin bitarih isna ashara safar eh, sanatu alfu arba mea wa hamsa wa ishirun yani ya ko juma on 12 safar yani oy ko oninyiman on 12 safar irai 1425 ini tarihul hijri an alhamdulillah wa counte ɔmɔne na nan don mɔne na ɔsa ne ho no ɔmɔne do 13 years da sunu nan umuri la so yɛ tɛ ya yara akɔ ɛkɔrɔ na ka yɛ ɔla ni thirteen years ɔlakin mazal la nasa an yajhalo bihi amma azɛ nɛ yi ne ɔyi nyi aruma yɛ inire yɛ nan sɛmɛ agoka inis kɛnɛ yɛ inis kɛnɛ wa agwa na ike aka. dɔke ya kɔ salatul jum'a sali jum'a fi masjidina inu mallasha fi waqti duha inu manene wa ma fa'alna zalika ya manu me e ni sama rese me illa annana e wana e ka e la naqra'u sunnatan illa nutabbiquha ya ba ki sunne nyeni a ka e se mu korome yani semedu wa me ibtiga wajhi allah azza wa jal o isi sheyo mulhi anaika onu nyido chetengun toka biladu na biladu ibira yani ekurai anawe kurani bila maruf bil jahal isanai ka ayenan ana chetengu ono arumayen nrọrọ ọrụ enyi sọrọ amadọ nlebele nwe nika ye arụwa enebe de ye klim arụwa ana ndori ka arụwa ya ne epa ina ni e gahi e kan arba aza enne gahi ena الرجل يدري ويدري أنه يدري فذلك العالم فاتبعوه ojo nọrọ anaghị ka ọịsa ani ọnọghị ọbịn wayadiri annahu yadiri don nye mbaye kọnọ ọịsan anyị ka ya fazalika alalim ọnọghị ọbọdọn fatabi ohu azaye sasa ọkare azennini na nden na ese mukọrọ takwasani ọgwọhọwa الرجل يدري ولا يدري أنه يدري ọnụ ụjọ nọrọ n'ịka ọyẹ amọọyẹ kọ n'ọyẹ ya ndị ure ka yi ịsọ n'ọyẹ wàá kọmpịa to akshọn na n'enwebiri ọnụ n'ụta asị asị mmekọrọ rịrị ya na asị ka yi ịsọ n'ọyẹ reflect na nwan ọyẹ kwọ ya ni ọyẹ wala yadiri anahu yadiri dake fadhali kalgafil ene ona ka ona itan pantabi hoho enwuri melenen ai tamawai ai ka wono ka ano umuri ho so ye wo ya o zere ka wasum kore kora arkine nwe wota dake thalitha ogota الرجل لا يدري ويدري أنه لا يدري فذلك العالم فذلك المتعلم فعلمه يعني أجل لا يدري أوه wa yadiri dɔye ka ye annahu la yadiri ɔnɔyen student na azɔ isa wallahi ino sɔn ni we are students and we are looking for knowledge Ọnụ ndure ka ya masuburi ka ye ezi ya ya karo hɔ ya ya ŋutua a ah. hanyi ah, si nwụcha ifa wa ndi Ya na na na la ولا يدري أنه لا يدري فذلك الأحمق فاجتنبوه ono bujo no na ka oye dem do ore ba ko no en ya ni do no lesi do si ubajo nya do lesi karo be dan le ta le hitu re da do do le karo ho ne yani la yadri wala yadri annahu la yadri oye an oye ko no ye da ka fa zalika al ahmaq ono ono ka ye ọ̀nùrọ̀ ọ̀wìn ẹ̀wìn mẹ́rin náà yẹ fajitanibun n'ozèlè ọ so ọ̀nà lórí ke ẹ̀kúrọ̀ nọ anányọ anányẹ yọrọ rọrọ wọn everybody are claiming ọ̀nà mẹ́rin e, e ha. awo hige a ma han eje na ne hige na ka wa me ida e ne za da ka e ha na me mu hige na na hige ni na ka e asi devi na banyo ne o za bi dai ne hida ne ye na ko na asi devi na banyo ne wo na do on ani le do ma ne chen ya mu hige de ya mu olima amma isis kene kai si shaitana ne kai wa kai ka da ya ka wa na go isi me kai azan ne no dele sunnun to mori sallallahu alaihi wasallam ana lok wa tugyan denye so katangon wa kullu sunnati rasulillahi sallallahu alaihi wasallam mardud ghairu maqbul indahum o ka bi sunnun to mori sallallahu alaihi wasallam mardud ben ne do wale man ghairu maqbul indahum en ne madon we hiden وهذا الذي ثوب كتاب كتابة هذه الأجلة osono bi sababi osono bo yana meka ye ya chere yani just kui amenye eh risala we say enu bi chean anaika eh the boss e kure key point of it dako wala kad hawalna linubayyin lahum kama yali yala masawri kaya miyewa asma kama ba nasallallahu ta'ala an yanfa'ana biha wa yusibbana alaiha khairan bi fadlihi wa karamihi ana mediya hiyomo subhanahu wa ta'ala ko mai fane lelio du su ta enan oida lele ubanyu no muri ona subhanahu wa ta'ala ate oyinyu banyan dok hadis ko nya al ahadis fi waqti duha hadis ana ka eve in a nyankujuma qabla zawal tobe di doyo bamani kizina awalan oni papan haddathana abdan o kai abdan qala ahbarana don leka ka o kai enubanan abdullah abdullah qala don leka ahbarana humayd yani humayd o kai an anas radiyallahu anhu hono be anas ibn malik radiyallahu anhu qala ka kunna nubakkiru bil jum'a wa nakilu ba'da al jum'a yani i hay o e kusali jum'a fi ahadi rasulillahi sallallahu alaihi wasallam inu monto mori sallallahu alaihi wasallam wanakilu de bare ma se ba sware kailula alano da so qabla zawali shams tobe de do ba mani jezina daika ka e na kujuma deba ba swara no zawali shams dake ele non o mani ni sahih buhari yani ni wasi bolu 1 rawa قال إمام شوكاني في كتابه نيل الأوتار إمام شوكاني ذاك إن وناه نيل الأوتار أو كتبكير يطلق على شيء أو كتبكير أيه يعني أو كواغو أو رفا يعني إسا إسا إسنن في أول وقته إني أيني ما إيبا بومان أو تقديمه على غيره أو كواشو دوي دي ترسو أنا بو أنا إيكا إيبسون yani sanyo sana na umano wo disi men do ka no be de onu mana ke hunu mana ka ase mana wo da ko wa murad hunna yani oy ka anaga ke nubakiru kunna nubakiru bil jum'a ihe ya oy kusali jum'a yani tuman somini ذاك والمعنى أنهم يتمنى أنهم كانوا يبدعون بالصلاة قبل كيلولة أني نمي صلاة dẹ́ẹ̀kọ́ tọ́bìdì dẹ́ẹ̀bá sọ́ra ara náà ìkàyè ohun tó mú ní sọ́ọ́lọ́ ọ̀lẹ́sálá ọkà ẹ̀ sàbí ẹ̀nìkà kìlò fẹ́ iná ṣètọ́ náà láyà kìlò wà sọ́ra yàní iné ọ̀dọ̀ ọmọ ni tùdọ́dọ̀ ìwé tù dọ́bẹ̀ ọba jẹ́bi náà àwọn ìṣètọ́ náà rẹ̀ mọ̀ sọ̀rọ̀ dọ́kì bihi láàfin máa jarọ̀ bihi àdáàtì fi sọ́lá ti zuhur filhar dọ́jọ́ onye bìrẹ́ni ọ bụ habi ten eni sali zuhuri ije eto ọrụ anwụra anaghị ka bee ehune nọ ndị amekai sala esubuhi jeto ọrụ anwụra daada turete dọka fa innahum kanu yakilun summa yusalluna mashru'iyat al-ibrad ok enni bana aswara da isa saba kwa le mashru'iyat al-ibrad agobe oyinyo ananyo ni sheria ka salono eto ọmọ anwụra jiwe hunene donc intaha ihni eh, ila man tasan donc eh, uh, imam shawkan donc wal murad bil qa'ila fil hadith o kisemin by qa'ila yani ini hadith ana nawmun nisfu nahar ono be ara anaika ozaso ini achivi odu donc ila non ini nerul autor ini volume 2 page 580 na ọsàn nọ ní mmanụ ka ime mmanụ ka ka yà wọ sáà arabic ẹnna lè ba kọ sàndé òye wa lẹka yẹ a kà á kà yẹ nílẹ ka yẹ bakiri ilà jùm àti ẹ bọ ahẹ́ ní ní jùmọ̀ dẹ́yẹ di ya bi yi buhari. ọmọ nǹkan ẹ ẹ understand the arabic náà kà ẹ lọ di escribe rẹ ma ṣeré yẹn náà ní buhari service náà kà ẹ ẹ ní ẹjìwé ẹ rẹ ọ̀nà yẹn iná anyi fatu bari wàhánà kyẹ kan ọni ibn rajab alhambali rọyìn mahulah alẹ anáà kọ ọkyẹrẹ yẹn ọ mẹhahi hadith ọ̀nà nìyẹn lọ wàhánà anyi fatu bari ọni ibn hajar alaskolani rọyìn mahulah alẹ ọ̀nà ọ̀nà rẹ ṣiṣẹ bẹ ẹ rẹ ọ̀nà mọ̀nà mọ̀nà mẹhahi ẹ̀ náà ẹ̀yẹ ọ̀nà akọ ihe yẹ ọ̀rẹ́.

ozi sad ani saidi kola ok ma kunna oka ye ma fara ya ya na no da so odu wala natagadda ye ma lele sanene illa ba'da aljum'a ake oba vile me jum'a yani oba vile me la na kusali jum'a den se ba swara ala na so qabla zawal to di do ye bajidina odon se ba den se ba resa isa na ke are eni he breakfast لكن رواه yani jamaa di hadisa na wazada ahmad wa muslim wa tirmidhi imamu ahmad imamu muslim imamu tirmidhi fi ahadin nabi sallallahu alaihi wasallam inu monto mori sallallahu alaihi wasallam ka alani wele ka wele ka ba sabiya le manu me wele ka yuta biya le manu me yani fi ahadi anibi obo sho da kon because inu monto mori sallallahu alaihi wasallam juma to nyanyin so hadisa nan ya ka son ke rawahu jamaa ya ke jamaa yani sahihain wa ashabu sunan ɛdɛn na ka ɛdɔ hadisa nan men hadisi ɔhuta anaike ɔrɛbɛ yɛdɔ ɔkuwan jabir adɔhunu jabir kɔɔla ɔka ki kana rasulullah sallallahu alaihi wasallam ɔbi kɔntun mɔni ɔmɔri ɔmi ŋɔnɔ dɔwɛrɛ mɔn haya yusɔli jum'a ɔkusali jum'a summa nazabu ila jimalina ɔyɛrɛ mɔnɔ de sɛsɛbani ne irakuma de sɛbani ne irakuma na ika ye ya se denyi fanurihu ha de na so hɔtɔ wa hina tazulu sham inu mɔnɔ ya si jezina oye ko that mean okay yani anawade yani dina that is iso payo no dina so hɔtɔ wa yani okay inu mɔnɔ ya si jezina that is enel salako doyo ne ba mana jezina nake hadith na imam muslim madawi ati imam nasai ati bayhaqi ati ibn abi shayba qala al alama shehu al imam an nahril abu abdurrahman muhammad nasruddin albani rahimahullah alayh yani de al alama ona ke dawi eh, shehu arwa imam an nahril imam mana eh, ka aya ka awen le hadith yan yani bon experience ina neteren yani bo kere wengun donc abu abdurrahman anabe ada abdurrahman muhammad nasruddin albani muhammad anabe nasruddin albani fahadhihi sari ona kai do kai o go sonon fahadha sari o man hure to he fi anna salata bi aweri sala kanat qabla zawal tobide do iba jezi na yon fa kayfa bil hutba wal adhan o me ko waya en lei hutba atin lei o waya yana na kusala qabla zawal yani hutuba onri owaye sayakunu kabla zawal tobe de doya ba mani jizina yani ele ono ono kaida nanan in ajwabatu nafi'a عن الأسئلة اللجنة المسجد الجامعة إذا محمد نصر الألباني رحمه الله عليه إذا تأهل كان يعني ما ليس هو يلقوا إذن ونرى فوتوكوبيان يعني الحديث رابع حديثنا تو أهنا an salama tabin akwa ahono bi salama wana wazi akwa wa kana min asabi shajara yani o yini ayna eh, kai o ban doce yani asabu shajaratir ridwan radiyallahu anhu umuri ina ila qala ka kunna nusalli ma'a rasulillahi sallallahu alaihi wasallam e ko salali lon to moni sallallahu alaihi wasallam yani fi salati aljum'a in sali jum'a thumma nansarifu awele monodi jesidia na wa laysa lil hitan zillu nastazillu bihi okay ọ onye ọnụ huhu anaghịkwa gị ọdụnyàṅụ na-atụ ya yaa ni elu ma na na daa ịka ụmụ agbọghọ ọhịa n'usezie gezi na yaa ni ọhịa ịma n'egesi anaghịkwa gị anyanwụ hụhụ ya bụ ọnaghịkwa ọdụnyàṅụ fụlọọfụ tụtụ na. ذاك حديث عن الإمام بخاري عن الإمام مسلم عن أبو داود عن النسائي إلى ما سي حديث عن توهن قال شيخ آل بسام شيخ آل بسام أكي يذكر سلامة بن أقوى رضي الله عنه يعني سلامة أنا وزي أقوى أمولي ينايل أنه كان من عادات صلاتهم أو شوابك أو إني ozi o oh, ini enwe me kusale ni ma annabi sallallahu alaihi wasallam jumaa yani la nabi umuri me ngona dole mo ha o oh, kusale jumaa nahum kanu yusalluna mubakkirin e eh, ni kusala da kawe he ko bi haisu innahum yafraguna min alhutuba hutbatayn ne tudikai e eh, ni meta eni hutuba wa salat azisala summa yansarifuna ila manazilihim awre mono de jesi ani ne hidene walaysa lil hitan zillu yakfa li an yastazillu bihi yani obo onyu ana ko ho ono da sanyam simuhu dokere non on ni na ko regulate ati moni asimum datulaka e ala da nyanye anabi we ana ke abdullahi alu basam o tele na hi e, tafsirul alam sharh umdatul ahkam amana yedo ọnụ ma eji anyịdị ma wọnda dịmi wee kwere ka ya e, urusala na nva n'aka anaghị ka ere ọnụ na nemiri na nforo ihe ni ama absorb malavali wa ahịa na gwụrịta ekenere wa ahịa na n'ozi enere dɔki alasar enu be ana ikɔ bɛ fi wɔkiti doha yani ɔsɔnɔ ɔku hadisi ɛna bɛ enire yɔn tó mori sɔlɔlɔ alayisalam ana sagbɛni report kɛn rɛ ɔmani kɔ. dɔw sɛbɛ ko al'asar yani enube ana ka ɔbɛ enira ye wɔkti duha wa shahida li zalika asar min amali sahaba awla adibe nure non enube ana ka ɔbɛ no kɔra sabe ne nazkur ba'daha lil istihad biha eva moita mai fainan agodi asi mebi ne nure non dɔke an abdullahi ibn saidan as-sulami adahun be abdullahi ibn abi saidan as-sulami qala ki shahidtu al-juma ma abi bakar ma dibenu juma ma abi bakar lele abi bakar as-siddiq fakanat hutubatuhu ọkọ bi ki hutubi abubakar rajallahu anhu wa salatuhu ati salana ikọ ọkọ qabla nisfu nahar tọbe di daba nguna chebo odo yan yani qabla zawali shams ثم شهدنا مع عمر أو من ندد من عمر فكان خطبته وصلاته إلا أن أقول دون تكاي خطب عمر أتسالان يعني أسمتا توي دعوة كاي انتصف النهار يعني أو دولا تشيبا يعني أنا بنا كونا ونادو دوكا ثم شهدنا مع عثمان awa wele mono dan ku sala Usman ibn Affan radiyallahu anhu fa kana hutbatu wa salatuhu hutuban ati salan ila an nakula bana na ngone oy ka ano daga kai zalan nahar manraji zina yani oyo manraji zina dak ba maro aitu ahadan abadhalik wala ankarahu mere da nyanyi anai kai e ka kire no man onya ko ai kai anyo na kai ele no na ewro komania dakro wahu ibn abi shayba ibn abi shayba o da wa darul kutni at imam darul kutni wa qala albani imam nazir albani dak wa isnadu udana da be muhtamil lil tahsin o sisa anai kai anyo kai hadith on ozoda bal hu hasan ala tariqati yani uzana do we ozoda yani ila ila non yani imam nasruddin al-anami ajwibatu nafi'a anil as'ilatu lajnatul masjidul jami'a welele wale shayran wale nyamule ini irwai golele fi tahriji ahadithu manaru sabil yani irwai oki ise inyana siya na ka inya ko abe evidence wa be isin be da su dugo yani nine volume awen don manu me kpeko an so so na says okay ile non asabiyan radiyallahu anhu arda e manu me aranye ko qabla zawa aranye ko ba'da zawa walam yunkir e nyo na kai o kure ga kai seme don manu ya because a e count to mori sallallahu alaihi wasallam o manu ko dake saniyan asarahu an abdullah ibn salama adohon mi abdullahi wa nabi salama qala okay salla bin abdullahi jum'ati duha abdullahi ibn mas'ud radiyallahu anhu warda akwa juma daike sal mujuha osiso wakon wa qala laka wa kai hashitu alaikumul hay mi yanwa hone agobeka etaba nguraijo yani anyo na series kwan na series nene abdullahi ibn mas'ud ono kale series ana ndị ka ahlu sunna be showel isana ka ọ bụ evidence ene ana aku kono against e ene e ai showel de ebe me ha hele ana me akọrọ ka aka antu mori omanu ka ame ka aka ame chukwu juma oke anyi rizi na nasa ma mọrọ wa ka rizi na ọ le ba showel uwe na chere rizi na n'ọtụ on condition on what condition ili condition ka anyị nyine na-eje n'otu omori akwụkwọ agwọ na mu ya ne eleba ka anyị dɔke ilẹ̀ nọ ahọ́rọ́jà ibn abi shaiba ibn abi shaiba ọmọ aṣọ́tọ̀ hẹn dɔk wan sayid ibn suwaid ale dɔ hɔn sayid ana wali suwaid kɔla ɔkisɔ labina muawiya aljum ati duha muawiya rɔjallahu anhu ana ki katibu lwahi ɔzɔ bɛ na ka iwahi yontu mori sallallahu alaihi wasallam ɔyinɔ na kyerɛ yani ɛn mɛ ɔrɔ sani sunna dɛ kɔ a kyerɛ kuran ɛn yɛ mori kyerɛ o oh, mani ko ini duha yani umana kai umena nawen ini hadis ana ini ah, ila na ke ibnu abi shayba o oh, to he an amr ibn murra anhu hono be amra na bodo murra hono wa ka muawiya o oh, mani ko hono wa sa'id ibn suwayd doke robe an an bilal al abasi a ah, do hono wa bilal be al abasi ana ke an abasi aben ok anna amaran awere amar salla bin nas al jum'a o ku salla raza sali jum'a wan nasu fariqan dai ka bada ni gaheban baduhum yaqul e faida nda yaga ka izalati shams o yara jizina wa baduhum yaqul da da kalam tazal o yo jizina yani is within that time na ka e o ya si jizina o o ye jizina azani bana ni ahankata enye anaman jazama ana huleto heya da inle non dokro wahu ibn abi shayba bisanadi sahih abi shayba umara ishawen ilichi na naika oje chere doka na bi rozin adohun be adi rozin be qala o ka ke rawa ibn abi shayba wa isnaduhu sahih ala sharti muslim yani okere non ibn abi shayba ono mara ishawe ilu na naika oje chere tire su sharati ono imam muslim idu anaika imam muslim o se ka ki hadith oje chere doka wa hadha yadullu لمشروعية الأمرين أصلاً آسيزو كاي آزي أو إملي إيوا أنا مدي إملي إيوا الصلاة قبل الزوال والصلاة بعده كما هو ظاهر أيكو صلاة توي دي دوية بجزنا أتويكو أو لمنو إلا جزنا أسمع كم يهولي توهي تقوى لهذه الأحاديث أو كي حديثنا والآثار تنبي kana imam muhammad rahimahullah ana meji imam muhammad imam ahlus sunna wal jamaa ijori umuri ma yambaya yadhhabu ila jawadi salati aljum'a qabla zawal kama sabaqa aka anyo ke agusali juma qabla zawal do ya wajidina kama sabaqa asman kama dawidi wa huwa alhaq kama qala shawkani wa ghayruhu asana bi daidan asman ke imam shawkani rahimahullah alai atayana wa ameka de oko watasilu kol fi hadhihi almas'ala la tatamilu hadhihi alujalla oko ime hahi ile no ndia kaangi no ngino ile ana ka owe ile nan yani sai eh, ruhuri iri nyina kurebe sasa ni ka nan eh, amedo e, e, wale ma oke ahonon ohwo yani wiche kwani man chela ohwo ana ndure ka fal mutarajje fi yala he sahih buhari ma al fathul bari ne ana ni wure kan ma ma hisheri ya ni lere ni sanin a wala wa de we check kawake budarare ane <laughs> ana me hisheri ya le sahih buhari about 12 volume awe elenye ko ile la do we su kenya <laughs> ana me wallahi bika ya misuna e onu ya di edu ha to so that any hara ekuwe asuma konya no kaifa naja kaifa naja lam takra wa lam tafama kaifa naja umma menya nwa umma menya nwa we maka ile yo mere yo aka poro ya umutu wo wa won we sko yo umma menya nwa ono menu were uwe na ke ahi denan o mere ai so buhari do ife ki husunnan yani fiki husunnan sai sabik me وهكذا صحيح فيك سنة ولا صحيح فيك سنة وني لا إلى أن أما كاري أذان الجمعة دوك أذان الجمعة أو نميرا ولو أن تمام منا أن عادل ابن يوسف الأزازي أنا إكا أو تشري أن يلو إيه ما فيك كلاس أولي إلى أن إلى الجمعة وابس تيسير الآلام ويلي وابس أجوبة نافعة عن الأسئلة لجنة المسجد الجامعة أنو سيطان ويتو أيضا لأن أبي شرح سنة أنو إمام البغوي أنا يكي أوتري وهكذا بلوغ مرامي وأنو بلوغ مرامي أن ابن حجر الأسقلاني أنو تري ويلي وهكذا منة الرحمن في فقه السنة والقرآن لأن وابن نير الأوتار شرح منتقي الأخبار من أحاديث سيد الأخبار سيد الأحيار ok ne lautar on imam shaukani me a sunan tirmidhi a sunan abu da'ud sunan nasai zadul ma'ad sahih ibn hibban wa ghayruhu musnad imam ahmad ibn hanbal asan eh, arwai ono se manu koweche doke oiho ni to enaika enne sasi oiworo jode wala man kana lahu qalb atena ikonya al alqa sam'a awikadofu tani pelai ija kale don don wota do izo nan were luwere ka ee ehu na yara ka aisan dadi nye ere ka ere ma na bodo ma ni kuju ma tanan ere ẹrẹ de ere ẹrẹ nyanwu na awọ dẹ ẹrẹ mẹ ọrọ la ma ma awọ ẹ sunu tó mori awẹ lórí ebuhu rẹ tẹn ps kò buhu rẹ tẹn ara ẹ kà wà ni yàn alhamdulilayi aṣadàwà tó àkóso àlà ọdọ kadà yà wà ká ijẹ náà aṣadàwà tó àkóso àlà wọ wàrà ẹ kà má nyi sunu awe se ka sabe je na se da to ko sala le ke ne re ni sunnon to mori sallallahu alaihi wasallam ana no ka ire yo sa abubakar siddiq radiyallahu anhu okay lastu tarikan shay'an kana rasulullah sallallahu alaihi wasallam ya'malu bihi illa amiltu bihi abubakar radiyallahu anhu ahadu mubashiruna bil janna olikonya ene ena ikaye ara ati certificate al janna da manu fi chirewa ne hanon ona kan dɔbɛ awali hulafa rɔsidi ɔkè lastu taarikan ɔkè ake ɔkò nɔɔna wɔ sɔbɛ shey an isɛ nyanyana ka ye kaana rasulillahi sallallahu alayhi wa sallam yaamalu bihi illa amiltu bihi isɛ na ka ye meere kɔntɔn mɔni sallallahu alayhi wa sallam aamɛ ɔkè kɔnɔ mɔdan na meere kɔntɔn mɔni sallallahu alayhi wa sallam aamɛ. illa amiltu bihi aka mi mere sono aka abi sunna en aka mere sunna no de masum koro ana be ka o kata ayi bai ona oni ale ka ne ni sunna ona ndi aka ake ehe aba na nye kusufu shams inshallah de resifu na idea call ka anago area akujuma de akusala poro awo yɔn yɔn hɔ na dɛ dɛ hore ŋo wɔ because ele kɔrɔna a kɔ yɔn hɔ dɛ ada nyɔna ko kɛ n tó mori bɛ n'a he da sɛnɛ ko asɔlɛtu jami'a da sabiya ni rɔja allahu anhu arda dɛ go dɛ kusala polo dɛ baduya hatta tanjala an bɛ kɔrɔna da da ma no mi de iju ebi la lanyi da lanyi da kila ilaha ilala wa yaani la ilaha ilala la ilaha ilala amma nabi sunan tó anyị sị ma na ehi e, na ya kaka yi sunna ntomori ya eri ka azesi nyima dị iko dị ya ahụọ dị ya aba atọ ha sami abu ka abubakar rajallahu anhu ọnọ nawo isana ikon ntomori sallallahu alaihi wasallam ome ake ọnụ ime dọka wa inni la asha interrupt shay'an min amrihi awo ka me yanwa maana nabo isanyenyi min amrihi inile yonto mori sallallahu alaihi wasallam an azigo oba mekai dɔnni abubakar rɔjallahu anhu ɔba mɛkaye ɔnɔ buhurode ni hɛn wa kɔnɔ ɔnɔ naa wɔ ɔ pɔsibu ka ɛlɛ ɔnɔ da yi ka ɔnɔ bi saba bi ɔnɔ si jesu hurode de ibnu bata dɔmi taale kele ɛlɛ ɔnɔ ni ala ko ibnu bata ala haza bi kɔlihi yaani ibnu bata ɔn mi taale yaani wɛnɔni. were we chekwawen okitazimu sunna wa mawqifu salaf mimman ariduha aw istahza bi shay'in minha okay oy dubani sunna sɛbɛ ahɔyi jɛ ɛlɛ kumu kumu ɛnɛ ɛnɛ n'a yi ka ɛgutsiri sunna a yi ka esi misiya isɛnyɛ nyina e, walahi ya mi sunna ne wa se misiya n de ya mɛ huna wɔ nka bi sika wa misiya ko ya nyola dan de ɔmɔ akarɛ ɔke haza.

donc famaza asa an yakuna min zaman adha ahluhu yastahzi'una bin nabiyihim sallallahu alaihi wasallam oka ameme baya ene omona ikai o wana sebara adela hara adela aguni ana ikai sunni onto moni sallallahu alaihi wasallam ezana me baza me waisi ya ena me da da hewa ka kusala nene ne da da nyiri ka kusala nene loka aguga oronjo ikai wanya guga oduele ne ya renyai ihe si taịm so anyị taịm shi ọnụ nita wo fm wọn aka kisa ya ọ si ha mee sunna tó mori sọlọ alẹ sálám bi awa hi àríkàyè ọdọ tó mori ọ̀nà sọlọ alẹ sálám dàdà kó àti mìsíyà. nínú ìgbọ́n na ọ̀gá lẹ́yìn mẹ́ka àríkàyè ẹ̀rọ na sí ẹ̀rọ na ṣàdàwọ̀ polisa. is your problem umuri oye ka yeba no dia na hipo yebi si hehe e won ma na ka na na jai na ta ka a ah, ka ka mo wa ama na ka ne dake wa yatabahun bi muhalafatihi de yesi u de ya me ije ya jonto mori nye de yewu aki ya yalladhina na lakin na'am dake nasar nasalullaha ismatun min azalal wa najati min su'il amal ya hiyo musbana wa ta'ala ko hay huni oyi jiba nire ma oyi wa gobe ere na ne na ka di ku ero kai we ero kai we ira na wo wallahi ye na wo ati oyi ha huni ukoro na kai ukoro diwe ona lule ka umar ibn abdulaziz rahimahullah alayhi okay laarọ ali ahadin ma a sunnati sannaha rasulillahi sallallahu alaihi wasallam ebe nyo iro yọrọ nọ ebe ni ka wa so na ebe ni ka wa ga ke condition yọn sabe yẹbẹ nyẹnyi iri sunna ntọ mori sallallahu alaihi wasallam ana mori ori esi yẹtẹ. kabetu inine oyego dị ka onene e eh, akomo yawe omoni asi hiwe uwu na le we wa hinin emani eh, mu asi de hiwe de ya re kai anyi onya ni e we na no ina no ituma la shoban wallahi we uzu umdatul qari 45000 na na ehi ono ni na ma ikore hu na wo wanyo obadawa si ji hie nwon wa wonye ne do si ji sheda hie nwa awon oro ama ya adọka arụa ya ọkara ya ya adọka ya e, arụa ya ọna di ya nyuo na ọchịne di ya ma na ire kene ekwa alhamdulillah ayi ba ru ya be ye chire di ye chire bi iznillah koso muri o mamuhe sa ndị dire yi chire arụ. ara asitire nu na ka ho ya asi misu onye oni sinyi misu nọ nọ naka ho wele ka ya che jije na ya dan agoka ya si china ja ru e ba yele na wele corona di che do katari jo nya na yele lele eh, kwa di shedo katalehi alio katalehi de hore de yeraho ha agonwa ya kai e wosie e, e wallahi e wosie ya simi sunanan esoni ya ale ya zenye nerio aya na tanu nyi den na ebe anya na ebe bi ni sunan to mori sallallahu bi asuman kɔmi ya sabiyɛl ni rɔjallahu anhum wa arda ɔnà we don't want to lis ten ɔrɔ wa kalẹ náà ɛhun náà di kú juma tẹ́lẹ̀ lẹ́nu ka wudu wetu yi do ka nyere na ɛbɛ yɛrɛ de ka ati na hadith sɛɔ yi hadith ato ka ka yi ɛɛ anyarɔ hɔn anayi ka ka yi ɛhɛn ihiɔnɔ yi ihiɔnɔ ma ni ya yɛrɛ oke alilmu ma kɔla allah wa kɔla rasul sahabatul kiram ɛsɛ náà hɛ yɛ ana sana ikaye o mori zwana wa ta'ala oka on to mori oka ati sahabatul kiram wallahi ana akoko wa awa bila masana fa huwa min wasasati shaytan shaytan yiri ka ruhun ana de umar ibn abdulaziz ana ikale nyo he oke ono be homi sahule fa urrasidin ana manikan eze nyo yiru yoza awa bila me sunna ana ikonto moni sallallahu alaihi wasallam on man shawe kai ana mekan oye ko ona nu nure ka asi meta because almost wana wa ta'ala on wata kan kai laqad manna Allah, alal almuminin on almost wana wa ta'ala onora mi oiza onora mi enwo me yename alal mu'minin yokomori enni

dɔntɔnɔ daa kaa yi wa aayi no mɔzɔnna wa taala wa yu zakihim daa nuwa wa yu alimuhum alkitaaba wal hikma daa zɔ yi wa alkitab qur'an wal hikma aruhuwan ni aruhu mufasiru na nile ka hunna bi ma'ana asunna yani wisdom ana ke ana ka ilen ono bi sunnun tun muri sallallahu alaihi wasallam wa in kanu min qablu la fi dalalin mubin awon mona ka to yi da ma ya inni oifa hurozi oifu ka ko hure to he oina nin so saba me kai sunnun tun muri hono sallallahu alaihi wasallam aka dure kai ozo itenje dure kai azana akure na kai enne yaro ha wa hawa se kai in ma akure ka kai na nkwọ semen yani wacha ki sharh al mumti ala zad al mustaqni on ibn usaymin rahimahullah alay ono chere wani volume 2 re ile izo ben e won na kwa kwere ka ti eru wonu we read ni ni e ne ba ro wa na wo ono ndi je o ganya dola kai di kwere kai dola ka kai ona izo do kai on to moni o ka ke azanguno adaman wo ganya do mi salatul fati sa do mi kulu lawe ọsọ náà máa ní tó ṣe àn ọsọ kádọkọ ní sọhí buhari náà báyìí kẹ́ ẹ̀ṣin ká ní ìṣẹ̀ nǹkan ayé àkàn. tájẹ̀lì wọ́n kọ́ mẹ́ka ọ̀nà nílẹ̀ ẹ̀ nílò ká ọ̀nà àmì tájẹ̀lì ọ̀kà níbi àmì tájẹ̀lì ẹ̀ náà àbúkúta náà máa níbi nìkẹ́lẹ̀ dáàkà ká ọ̀nà sọ fún yàn káyìn náà. david inyusuru nke enyi zọhi ya yara dọnọ ruru ka libya mita jelin ama wa na kaki sọyi buhari sọyi buhari wọn ihe. na di ya anyị kọpi sani riri ọ yi ọnọdụ ya hichere hihi ahịa ọnụ mndị ananyị ọla were arụhọnọ ọmụ anyị karịa that is eh, abdul eh, qayyum ibn muhammad ibn nasir أما أشاوى إن تعظيم السنة وموقف السلف من من أرادها أو استهانة بشيء منها داغاك فإن الله أرسل رسوله صلى الله عليه وسلم إلى الناس ليبين لهم ما نزل إليهم أكما سبحانه وتعالى أو تونتون أمور من ورد على مويها أنتنا سمدت ليب أو توهذا سمع ليبين لهم ما نزل إليهم agobe don tonno do ba me ha hiyala man nuzila ilayhim isana ka o etiyata yawa dok wa yukhrijuhum min az-zulumat ila an-nur on tonno enaiha nabiyuna muhammadin sallallahu alaihi wasallam on tonno do kuwa hunne tozi banguni etowe ويهديهم إلى صراط مستقيم دو براوا نغوني أزنو أنا إكا أنا ماني بران wa aujaba ala nas ta'atuhu wa mahabbatuhu da me ire ire soyadan sabe o isa sun to mori ona sallallahu alaihi wasallam because onu wa sa sa dunya ngusa so mori ona ndo mo zona wa ta'ala doka kai wa kai kul in kuntum tuhibuna allah fattabi'uni yuhibbukum allah kai wa kai enesi oyi ka ene ya ka ana bekele ila tuhibuna allah ẹni sì rí ọmọ ìsọ̀nà àwọ̀tàálà káàkì ẹ̀nẹ́ sàṣẹ́wò ń tó mọ̀rí sọ̀lọ́lọ́ àrẹ̀sálà ọmọ ìsọ̀nà àwọ̀tàálà ọbẹ̀ ìsìlẹ̀ ẹni dóje ìwé wa iná kọ́wé ẹ̀ni wọ́n. ọ̀nà mdọ́kẹ́ ilẹ̀ ilẹ̀ sọ́ọ̀bìn wà má àtàkùn rọ̀sùn fàhùzò wà má nàhákùn ànú fàǹtàhùn. ìsọ̀nà ntọ́nà ọ̀sẹ̀ráyà sọ̀bọ̀dá

ọ̀run mu tún mọ́ni sọ́ọ́lá ọ̀lẹ́sọ́lá ọ̀ka kúlù ọmọtì yàdùhùlù nàljanna ilẹ̀ man aba àbálù mam ọba àwọn aljanna ẹ̀rọ rẹ̀ n'eyi ẹni wọn n'eyi ẹ̀rọ náwó dojì lẹ́kàtà ibi ẹ̀nà ọjà lọ́wọ́ àánú lọ́kọ̀ ọmọ ya bá ya rasulallah ènìyí kan náà ń wọ̀ ẹ̀wọ̀n tó mọ́ni sọ́ọ́lá ọ̀lẹ́sọ́lá lọ́n tó mọ́ni sọ́ọ́lá ọ̀lẹ́sọ́lá man àtọ́ ani dahol aljanna wọ́n man àtọ́ ni fakọ̀d aba ọ̀n tó mọ́ni sọ́ọ́lá ọ̀lẹ́sọ́lá ọkọ̀ ọ̀nà asá sam ọzọ nọ ọbụ anwal janna ọna ka ọ mere bọ kata ọna ka o disobe my own instruction ọzọ nọ ore yi ka yi aljanna ana ka mọ sọ na wata ala o tinje te o ejjad lil mutakin o tinje te na ka yi e anya ngọ hụ mọ sọ na wata ala ọzọ nọ ore yi ka nọ wòye lẹ lẹsọ fòṣẹdì ọdàbílẹ sódìbí ẹni dúró kàdà bọdà àwọn rẹ rà wàá rúkìá nìbẹ jẹjẹ àmà èyí bleach èyí rọkọ wàá kàdà àhùwàtìnà. then ayi nana sabon nure ka ban waji ni janyi di mere e wata da ka e jahiliya e nure ki na hege na res na ge gani hete o na ịhụ asọnụ wúlò kẹ ẹkú yọ màlìkì yọ mọ n'aka kóbìrì èjò hìgá ọ̀nà sọ̀rọ̀ ẹjẹ mi erisi sasadi mi èlòkà sẹ́wìn ní èsì dá what are they looking for. ọ̀hìn kò wọ́n ẹ̀rì jí change yá kàrẹ́ yìí yàní ahlakun nasr fi jẹ́ ìlú sọ̀hábà eni juma tere ebira na ka yomi ko muso na wataala o mani mo gbo yawa na ni me fourteen 14 ni list tere izu ozo he won se kai izu ya ni kunya ina ole ko ba yi me ba waje ni me lo kai ya kai mo ni si kujuma tene na eso na ebi me nyima kene si kujuma tene about 13 years ago ikujuma tene na ekro na

dɛn zɛhɛ dɛ kɔ dɔ ka ɛhɛn ihe wa ala yi ba sada kino yɛ ne ali eko lakita no hi o ewa mɔ muhɔ mu ha ne na kɛ ya ba nyɔ ne then aina nahnu min ahlaki nasr fi jaili sahaba radiyallahu anhum wa arda ezi ya inan iwe hoto kawami sunan izi sunan no ya inan wawo ana nure ke okay wa aujabata atihi wa awjaba ala nas da me ere ere so da so ati o isa sa wa mahabbati ati o isi o isi le onto muri ono sallallahu alaihi wasallam dok ya halladhina amanu ma hewna na ko do ati allah wa ati ur rasul sa so muri do sa so onto wa ulil amri minkum atana ka e na ne wa qala rasulullah sallallahu alaihi wasallam onto muri umuri me ngona dole mo haya o ki la yuminu o nyol nyayo no ayo hatta akunu habu ilahi o nyoisha no min walidi azaga baadaya dako wakad ahada bi hadha sahaba asabi ene ene manso wala radiyallahu anhum wa muri hina yarwa wa sarru alayhi dalu sayla sawani fakanu li rasulillahi sallallahu alayhi wasallam ta'in ontu muri sallallahu alayhi wasallam dai kabe ya sasa wala hu muhibbin dai kono boni misheni wa kana sunnatu wa qawluhu wa hadihi dai kai sunu to muri sallallahu alaihi wasallam ila yaka no ibulu judan muqaddamatu indahum ala kulli shay ono dai de de ne trefa bisa sabe na wa rasul فكلام النبي صلى الله عليه وسلم هو أول لا يقدم عليه عليه كلام أحد من البشر كائنا من كان ọkìlẹ̀ yọ̀ ikọ̀ tó mọ́rí sọ́ọ́lá ọ̀lẹ́ sálám wọlé àwọ̀l ọ̀nà ìfàfàn ẹ̀fẹ́ máa fi dọ́wì jan ilẹ̀ yọ̀ ikàlẹ̀ nyẹ̀nyẹ́ ọ̀nà anáìka yẹ báyìí tí à ń dá man ọ̀nyọ́n la dá ọ̀bọ̀bẹ̀ dá man. ká ìnà mọ̀nkánná ìzọ́zọ̀ náà ìnà zá ìlú dẹ̀ nà oyìtú ọ̀dàkàlẹ̀ yọ̀ ọkọ̀ òhìlẹ̀ àrẹ̀rẹ̀.

kanu an sunnati munafihin wala ha hamin sunnanon e ya dusa sabe karal sunnanon ni seren no e hopo koto ni anyi a ke yasi ni sunnan to mori sallallahu alaihi wasallam ana fa idha raw ahadan yu'riduha asabi an radiyallahu anhu ijere ka nyon lagutire aw yasazu bi shay minha al ka nyi sanya nyina na ikosi misia kosodan boyen aw be gairi ko aboyen korrauhu dure kai e se shot to se shot tujan wabahuhu da sai rure kaye a sai kaye hulo tu waza jaru da sai kare hiya summa hajaru a le mono da mi jaira wala yukallimunahu en never kare kanyo wa qad la yaskununahu e janyi en ne do kai riya ni hanya wa qad yadribunahu en nyam tulo na agwawa wa yaqtulunahu haddan a be nyam wo yani agwe shari hadda na wani shari'a kawai gucire a rija ka wala mirida wa bi zalika hammu sunna min kaidil kaidin dilla sunna non asabi an radiyallahu anhu warda esiselin sunna honne obbo yani obbo plot e na ka masubu e na ka e nime wa udwanul mu'tadin ati oyijwe tere na ikabe ni mukadinen wa kanu bi wajibi nasihati li rasulillahi sallallahu alaihi wasallam qaimi dai ka asabi radiyallahu anhu vejen oisho je oimi nasiha li lonto mori sallallahu alaihi wasallam ile no ne manije summa jaa min ba'dihim tabi'un ale monno do wana baba bele menni tabiyeni fasarru ala tariqihim wa hazu bi huzuhum okay den ni sasa uzenni dai kememe tabiyeni riskane mede ba hamawa hata iza bu'da zaman ni tudikai ijumela nuzi wa talab an dumu al-ahal dum umara godo yani re monto mori sallallahu alaihi wasallam wa da'afa al-iman isana hayu dawdara kome wa kathara al-hawl isana hayu dibidara gara hata wa nifa atimuna finchi wa qalla al-wara'a oito oito that is do anyi wara do anyi sunu wa masore nan kai jawanyi wara jawanyi oisere dore wee watajarra akasiru minan nas ala qawli wakala dure ka zawli roro e kura nyaibe o ka kene kene e la nyaibe o ka le ni reyo mori atire onto mori sallallahu alaihi wasallam fa qalla kullu bi hawahu dure ka boda wana kwa ka ari sana ka yanusi watakallama bimma la yardahu Allah wa rasuluhu sallallahu alaihi wasallam de ya ka le sana ka o mori on ron tan o we hinaire sana oka jina fi hadha zaman zamanul fitan okay dole wetui umonon umona kai umi fitina aben yani zaman alfitan allati yurakiku ba'daha ba'da anai kai fitina nye bana me fitina sawore kwere ka onore we hu fara'ayna al-ajaib wal azaim direre ohime atere odan dan ra'ayna umuran la yas la yasa ahadun sukutu anha bihal yerere ile anai kai ejuze yozakai wa maluku kulin nan da sukare famin zalika inan as-suhriya o imisiya bisunna bisunna tinabawiya ok ato isi oyi sio sisete yani sunu tun mori sallallahu alaihi wasallam wa mu'aridatuha ato ibuchire oyi dowale ma bil uqul lil loyada wal arai ati sana ka azenero hatta samina man yuhinnuha nitudika yawo ona ikaye o asbane te sunu non dada ikaye yani sunu shaytan sunu tun mori sallallahu alaihi wasallam dada ki sunu shaytan donc wahuwa almuhim wahuwa almahin ena ba ne tan ene skene sha ku ko hi sunan to moli sallallahu alaihi wasallam wallahi ene ba ne ta ina da donc ala ru'us na ene ba ne ta ina kanadan walau anna samina hadha min sufaha alqawm okire ni aka na na bika ene ena ikai e, onura ebe ina dan that is e na ika sufaha alqawm yani ena ikonura ebe ina dan ene be enenyo ye

onye go agala ya almana me ya anya dua ibe me na badua kai robbana la tuahina bima fa'ala ulama minna how do we make that prayer onye go ona ndure ka oya na za moda ave e na ke enyi say e na ka enyi opportunity dey lesi microphone ru woda ya kure ka we not care lanu bali bizalik goza anya dua walakin al musibba kullu musiba okay amma ile ananyi anaika musibe abe na nai abu musibe ne twala abe kai an yazdaru hadha min al muntasibina lidawat kai enwuri mire non dai ka ona to hono wa nebe ona ka orue ni kai bon dai ka ko na mi dawa ine kura dai da kai on dawa ben al mahsubina min ad du'a dalu dalatina nai kai on wa al ma'dudina fil ulama noyen doke فهذا والله هو الحطب الجليل جلل أو كسانا بلا ناي كاي إلا يكو ناي كليو دموا من كاي ومانيا يي مما مدوا دي كاي ربنا لا تؤاخذنا بما فعل علماء منا دوكي لا إن كان هذا الحال الدعاء فما حال المدعوين ọka ana ka ye na ahịa ọla mana ka chiri suna e na ahịa ọla uwa mi suna de ya ka kene kene adani ka ye ra ku sada wa to ha ku sala eh e, elema me elene hini zanga we me alhamdulillah sho wa ni ka ya me we e be na e, ka we we zure ni e nsa ya me ka mu gari we de ri suna ya ka konu wa lele ni ba ka ka ya me amo we we le ni awo ko na ku bidi arwo do mulis mana wa taala do wa do suna no akusoro wa no ku we rasa And I'm not an America and ahịa hear an amen. Then what can you say about it? Ah, na I about it. And I do what they they can they can she was your car. They go, I'm on na other ọta ụka, wọ́n mọ̀ náà sí wèé dọ́ka, ẹ wẹ́rẹ́ kìí ṣe wẹ́ mọ̀ na onye gwọ da kwụ ya wiri shehu di shehu akwụra dara ebe anyị je nkewa na ndabanye ọya nọ nka ọ nọta n'ụwọ ọnọgwụrị ọda asụwọ ọda gwochi ka wasụ na ka wa na ka shehu da kawa mere sọkata onye ahụ ya sụkata do ka ọ mere sọkata nwu shehu ọ nọma ọ ka shehu kiri anụ ka n'otu omori ọ manị ka kiri nọma akwa onye gwọ ọnwụ na Oego, ono me noka ana ah, we ka erena eh, hiyoda if they are like this. What will be the condition of those that they are calling? Doke wa ajaba min hala. Okay, anaika. Oh, lekuku hiyoda ihuna sana anna ma ata ba'd al muntasibina li ahli sunna wal jamaa ana yasana kai ifa ina na kai muntasibina ina elezu gali ahli sunna wal jamaa ina ka ahli sunna wal jamaa ne bin fa yasifu haula bi du'at wal mujadidin da ya ga kai ehnen yani ani dawa ndi yitinya quran agba wa sare kale ana ndure kai umenya we da ko ada nyira kwa ngogo ina na ke na imi sunna da ka wa misulu nika sulu suwa me suwa me torane ne sabase mukora misulu wano aba da ka ya baye wa tasimu bi hablillahi jami'an wala tafarraku ya suboza orupo mori babe isa na hi e ha e ogarayi da sanyo o na ama na na adaka sunna don re babe aba mani do okay ayaudu man yasaru bi sunna mujadid wa da'iyat o ka wa hion o na ka mi sunna isiya ana ka huna da warucha we tuleta da kaone meyan ono marucha ne aga aga aga yon dog paleta wan hun mona ka kana da gen mona joru yo eh, na gen e hino mo ken suna na ya he wono ka e mujadida we na be onu wa shawe أمنك لو كان في قلب هذا الرجل وقر للسنة وتعظيم لها لما جمل ساهرين بها أو كان يكاي أذلن أنينيو أنيو نايو جنرونون سنو هبلتوا دردو باني سنة أو يانا ميزولا يعني أنا يكاي أي أمسيا للسنة أنا يكي سنة وينا ناسي مسيا دا يدوا دا يكاي أويلي أعينيو نايمن dako anta taro ha o ka wel engri melelen iza tana ahadan fi man ha fi manahijihim o ki jodo ka kene kene du criticize uzena ka eneze aw takallama fi rajuli min rijalihim ay ka wa kale yonoro inni azana ka e o war hwene ajlabu alayhi bi haylihim wa rajlihim dure kene kwete e yesu zoitu onye kwe saime akọrọ nọ kachiri isi ehu ọrọ ọkachiri kachiri arụwa ọrọ nọ dụbanye arụwa ọrọ na mmerekọta nwe arụwa duru eji ọjọ eni mekwukwu ete eye eni dọm anụ kwụrụ awa here saime akụkọ kachiri isi ehu ya uwe iwu ya dị mmiri dị mma na ọ ọnụ waja atu tahim tatara o kadure ka e kwa ka kene kene ya na ta ka odona ni e o ka ti o ku shehu ho o no mani mi bile hi shehu o yan ba woro ke twa o jan da ni arenye on ni agu koro ka e shehu ka e ele anu ma na woro da ni atu dure ni e ka se ma do ka doke amma iza ta na ta in fi sunna amma wela na ka e amani ka dikiri shehu da da da a kweta ana ko ka tiri sunna wa fi salaf al umma do kare ina do kumo kumi ana ko hikwa ye lebele do kare ye wa dole ka fa hunna tasma qawlihim o kenu mo no wa wa ka e aka la tansa hasanatu rajul asu ya ku jona me o e kuro non ya ni wa muwa sinan oyego huwa ala kulli hal muntahi o me na kaya wa ya ama me kare ya wone sanu weri mo me kwese ama suna na ha se hi e. korona na ai muasi onra ai masore ila gairu zalika min al ibarat okay atanawa inre na ka esebe fatumayi alqadiya wa wata alghir okay dure kire anon deshe dashe yuwa dure ka one man that is oy oy ko he onola anyi agobi sunna o tahuna yene nuri ka eje akanyo wa ehe amma eje akanyo sunnu to muri sallallahu alaihi wasallam ebire na ke zigwa ebire na ka da mawa wanya ku kwachiri sunna do wa na they don't care ana me nuri ka ekoro na nuri e ko nya wa na kwete do ka chiri re muri oron to an eze aku muhala kamiri janda yo amma jewo kanyala jewo kanyi personality ejona owa e arho onya heavy no lele sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ ẹrẹ ọ̀nìyẹ ìyẹ́ngọ̀ nana ẹ̀ka yẹ wọlá you can touch our personality wọ́n yẹn kí sẹ́dẹ̀ wẹ ẹni rẹ̀ yà yẹ àmọ́ sunu tó mọ̀ ní sọ̀rọ̀ alẹ́ sálám náà bá bọ̀ ọ̀rọ̀ sẹ́ dẹ̀ nínú wẹ̀ yìí rẹ̀ sẹ́rẹ̀ sọ kátà wọn tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ń sèkáyè wíwọ́n náà wẹ́ẹ́ ìzá màá ni yàrá dá màá ni àká. azɔɔ ahɛɔ wa hako ya ɔnɔmɛ ndi ya ahɛɔ de masɔwɔ ka ya awo bɛ ndi hipe dza nɔ wa sɔn wahala ɔnɔmɛ do suku ɔne hɔra ka kai waawo ka ya mɛlɛ yi <laughs> fesɔli dza na mu ɛsi ɔka ɔnɔ ɔsɛlɛ ka ɛsɛ kɛwɛ sɛ ya ka ne ne rusɔ hɔ ka ya kare oye go binu boro ba hɔ ise wɔlahi. isoni kɔle ije abanan isoni ya hiwe agoban abanan ana ya mana ya e ya na wele ya na eru nye le da kan amane nyu wele so hede kan e ama ju ama na anyi le kana ako ya ko le ko jele sa tulistira o ime da ko na ngunne arho banya ya ne kurana no ma won ime imani siwe tadi ya hiwe ya ya kare jima na hiwe okase hiwe kire kwe kwa babon so ibu hali ya hodo kire kwe kwa mee me se ba che me se be jire awe no ko ino konga awe ni jire me so no men dule ke me amasawore ke yamme anaike anyo no ndia hiwa onkai ufikiwa no ko wako wanye wee osho izu ọchọwa ịdị hwa ni. mara isa hi fiko sunna ijọ. mara hi fiko sunna mara isa minna mara hi alwajesi fiko sunna wal kitabul Mara mara mina minnatur rahman Mara he eh nelu autor ma wora he irin yin this are we na kai so buhari wanyo abirenen dia de ona mdure ke samadi mani tenyome anyi ezine izize ona ndule ke arhuwa yomuri ona dawo menwora ya dawo mo ha yati nikuta o ma man meta doke ele ya mani shoka alimahu man alimahu wa jahilahu man jahilahu ha ona oye ona ko na ina rumayan oye ko do ina ona anmo nke ku na nyame jaheka anasha ha no chiri ndaka son ka aka ka no divian da ho no go mi zaire asọwa na adụrụ ewapụrụ asọba na adụrụ kapụ okwu na bibibi tupu ọ bụ na bibibi tupu azọ izu na onye gwo ee na ha adịghị eche eche onye gwo si edu eche eche kwuini ka anyị me ka onye gwo ebe ajọla ha kwụrụ na ha ene ọja ha ene ka wee cheche wee zawo hi ihere kaiwo iwe kikoro ka ta huna ba o na nyoro ba anyo ne wa ka wa huna ne takbir <laughs> so we na we go photocopy mma se ya bu katada do chaka ha o yo because they you change e page e to be aka da me nira photocopy 20 naira which mean we need 100 naira e wo ka ngugo yi onye nwe ịlọ dọdọ ịhụrụ ama ya doni kọlịsa ee wa ka wale nyine ne ne ma mle sio he ne mle sina tezi ne ehi de me de me o me ana na le ka wa ko ro ro na mbot aso ro kai abu me ma iya mare juma ten ya last time ma na try ka plate ka o ma ne nyoso no cha ko eta a da ma na ma ay kure kakana lo ka ba e, wa ma shodu photocopy lo ko tana ya lo ko wala meta wa kunya ngure mi jo ana kwa he e, aka anyiri zi ndo ka anga eweli zi no na do zo wallahi enyi sa na tayala huni sunnu to muri sallallahu alaihi wasallam onu wa me do ka e ro no wa ahi ona ya hausa we yi ka shehu nan don da kama na ayi ka ene ba na ka ya ka idai da malaika ji weru ka aya wona ene o jire ka because wa ma so qur'an ro wa enyi ya na hedo enyi shehu na hedo ana man tanu wahi yani ya mu aya na ka wa sasa e won to uh, mori sallallahu alaihi wasallam so bawa onin nke. Ya yasuwaza diya menwa ini algurba enaika yuslihuna ma afsada nnas min ba'di min sunnati enaika eyetinya esanaika azinire du awere ma min sunni muntu muri sallallahu alaihi wasallam ona ndureke ona ya na nyoya ndenyu katanen eba masawore insha ki yare su mukorome biko yesu sera yana jolo to mori sallallahu alaihi wasallam de ya ka e wopo ne nyukata ni sunna ya samu koro de wa mori on to mori na wa do yo wai kos ona wa do yo wadan ona nasi be ke tawi jo mo subhanahu wa ta'ala do mori ka hore so isu we huse do wa huse ona ka yara ko sala de badua ka allahumma rabb hadhihi dawati allahumma rabb hadhihi dawati tama ila akhirih nun to mori ka ona amane ka halat lahu shafa'ati yawm al-qiyama ara wala tora shifa me ko yawm al e zema hishi we nyanyo shi we na ka ko na ko la hina badanu to ko yo we la badachire yeno sagawa oni ke ya masore esenen eson ahe ko eson doi eson wame yani wonyi sana ka ewe si sere because mo ro ro asai ka una hadaka akwa mare mene do ahe e male na be de ka

ijana lo kwa kure ka e hopo ni mas o hopo ni ya masore oye ko muri ando do tinyi je so inshallah eba eba je ti ni anyi 15 minutes ayi entertain question biznillah Naam. Okay, I will call now. Naam, Wa alaikum salam. Naam. Naam. Naam. Naam. mma na ka anyị hadis no ri amore wa understand hadis no onto mo ni ala alaihi ya ni amma su anyị islam oke aljanna ne ne nyara ahụ ne ene ba na qur'an medina so that ene wa anya sabi anaika on re ku dobe bo so nyo no wa no me yo re ku dobe le mabine o me ni do be ku he ma masawari kɔnɔ wɔn ɔn na awɛ wɔn ɛwɔ nɔ nɔ sɛ don tó mori sɔlɔ sɛlɛm dɔ kojú o especially ɛni na ɔmɔ kɛ ɛdɛ kɛ wɔya ɛwɔ na yɛ zɔ awunyɛ ala ŋun nɛni ɛna alijɛ no ɛnɛ bɛ lisi ɛnɛ bɛ bɔ fɔ ɛnɛ bɛ lisi kuran k'ake tɔhɛ give ani three days ɔɔ tɔhɛ do kɔ wɔ so ama ni ɛbɛ ɔn tó mori ɛbɛ lisi ɛbɛ ɛwa hi yi ni bɛ onye go ana mele nwe ọ na-aka nụ asabi enike by then ọ oh, hali ihe ewu hụrụ n'anya na-etuke ọ ni bed and ahụ ọlele so wa bụ wee nile okwu hie wadọ ehe oh, awa enye ọ na-awa na ihe nọ so ọnụ mele anyị hadis nọ bọrọ abazi ihe ehe ndị anyị ka mọnụ kofi ore

嗯。ana mun ka na ka mmụọ da su sabab wa saba an sabab an min sabab nuzul da ni saba urud sabab ni hadisi se o ye ko ona me ila ka ka wa ire ile ile la ka ya na ya ra ka ya no wanya na give any time ko oto he ono se to ehuna wa yo qur'an da ona ko yin en to muri ga ka ba ko qur'an na wa ka awo en ko wa qur'an na wa ka to muri ken ne be da wa wo tụ come to listen to to muri sallam ama ko denye na ina da ko ha da ko hine hin adan on na muri ko wa be la sabi na na na na de ya ka we read ne si hadith se be you have to bring it sɛmɛdi hadith ɔnɔ ni bɛ because of asabi nọ asabi ɔnɔ ko qur'an jihad ɔnɔ na da bɛ de e onye te ha ne ne le bed so no to he dona dona he no le wona okwa ngune ni oyo so ma wa ma ne awon ana gele da wa ko quran da wa ben me wa wa wa wa ne te e wona ndo de okwe da so ana ga wa ko asile hi ntu mu le ga ko e do wa ko ntu mu le ga ka o me yani a na bire heno ya da anya ho sadu ko raka ko to he haba ya weven onya ngwi na sai ni heno o disturb ama is not because of ke wa ko quran ko and never this in some of them have not returned so why do this ko quran ko hin ya hana ya wɔlɔ kɔ dɔ sabata dɔ though a calson is not an ordinary snake. So I want to it's not because what I want to, you to remove there. Because I will Quran wake and hear wake Quran there wa ba. Wake Quran there wa in hida. What are you going to do? Quran I na wore ku efusika say listen to. Oye ko je ya relate hadith i hadith mebe. As this condition renyu to na ka because some do ka ho ni there be careful of condition. Condition no so to an me ko Quran there wa wa do wa ni be dele mi so awre mma ba ku ya de ma do no de ma ho ka mma ra ko quran so be si so no me dure ke i want to remove the quran agwe condition na wa mu ko in case ka ba ni wallahu ta'ala ala eh uh, assalamu alaikum my question is that if a dog touch a muslim where he or he where he or she can change his clothes can he or she use it to pray salat ana ki ilijo ya ka ki ilijo kanyo ya ka ine imami program ana na ka o shahi kanyo da dure ki izo yajidu fihi balal dure ki o hunanen do dajina ana ka o da jina ilijo bobo sire nu kanyo we ya ana ka wanyangu balal ya fatakullaha masatatum nyangwa ho moli he hop mezo mezo ananye e onuru nyukata no mawo o ka wa cha chana do ase kusala do ase kusala fala basu bizalik anya no me ka wallahu ta'ala alam Second question Is it good for a Muslim brother to cut his beard because of a job or occupation? Akaolola ka okwomori ọ̀nà kúrẹ̀wọ̀n àgọ̀wẹ́ àánú kọ́lọ́nẹ́sì yìí sí navy. Àwọn máa ń lọ́la kí okwomori kúrẹ̀wọ̀n. Wẹ́rẹ́ Nàìjíríà kẹ́nẹ́ ìmọ̀ náà sí wìchọ́n tẹ̀wọ̀n. Ọ̀ẹ̀kọ́ ibi ń dùn àti ka Reddit uh, eh, Sojan America do wa allow wàá wẹ́ wàá wẹ́ you are to leave your bed you are allowed to wear hijab wabe sister but in nigeria kene e eh, yi sere wadawa but in mene wa ko me dure kai e bi sona ore ka sa anya nyana ka in eh, mene ah, eh, no e wo in mene no e lata elebe lo ka omuri o ka ma risa ma le anya na ka e huna na o ka la he na ni corona a be je ni nuwe an mala ka sono kure wan

so imene wa wanye wanye ku uh, kuwatul iman yani imene wa nukata e unyembo e kai isoli na ave doko wa kule wao isoli no be enyu sori zawo tego ilimi kutu na jin meruka oko iso ekeheno osi wei ana adire wono ni kwere mẹ́rin ní tuntun mori sọ̀rọ̀ alẹ́ sálà náà hàmú kọ̀ọ̀kẹ́ ẹni mi ti tẹ́ ìrẹ̀ wà yànyànrà ahó sì dùn ahẹ́ tuntun mori náà fúdò. ọ̀hẹ́ kọ́ àníyàrá àdàmà ibùdó inú mọ̀ náà ẹ̀zẹ̀ rọ ọ̀rọ̀ náà wọ ọkùnrin wọ̀dẹ́ náà ẹ̀kẹ́ ní èso kọ́lọ́nù ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ni ẹ̀ní rẹ̀ wẹ̀rù kọ́lọ́nù. ọ̀nà mi mọ́ni mísíkà mẹ́sì rìdí nọ́ọ̀sì ẹ̀yà rà náà wọ̀ ìdààmú ní mọ̀ ẹ̀rẹ́ rìdí. máa náà máa náà mi ń tàbí ìwé lè kọjá ẹ̀ní ẹ̀rẹ́ rẹ̀ mi àkàmẹ́ ẹ̀kọ́rẹ́ wa mẹ́ẹ̀ma ẹ̀ma ní tàbí ìwé àjẹmíkà aba ba shi admission ya da da ka ko kura me ko yin admission ma kura wa na ma na ko da le ba shi admission da ta me do kura wa nuka me je admission da me ko wala inna allaha huwa arrazaq dhu quwwatil matin umuri ono mizin dai ko no nuka tanganga wa man yataki allaha yaj'al lahu mahraja ona anya wa huwa subhanahu wa ta'ala do mori mo de wa yarzuqu min haythu ya yahtasib do mo subhanahu wa ta'ala do mizeya hanai kai o turei mulki inna allaha baligu amri qad ja'ala allahu li kulli shay'in qadra umma subhanahu wa ta'ala onu chire na won ora me hitini abisa sabe so we are not advising ka agogo koro odo na kure wan amma wa ki mena wa kuma we nyi mena eje isana na be na because abisa no da me anyi da mari but me so mara ka ka be na ba na de wan ile we ne wele mara ile ma ana ya ire Number three, okay, is it good that if a Muslim promises a child that he or she is going to bought him something, and the Muslim person try his or her best but can't get it? Eh, intahal eh, sual. Sule no mara letetwa, but ya ko try ka ya understand dan. Awe ka wa ka eje ko wa hisana ne ba yo. Wa ba maso wele ka wa sho ba yo o wa he ba yo wele wele. Wala me hopo na ke wa ba so wele amma so ka kawo hisaba ya da waya kuma saboda samsan daga ma halewa ba oji ma bi ne hijo wa be do azum kawo waya ka kawo halewa ba wa promise je o e sono promise na wa masawore ki ju wa bi ne hile da sho ba ya sai kai e. mo si jore le kenala ka e, ju esu ne jo mi si ju ere mo re ku ere ka da no no hine re chi wa be fa adana na o maka o e kale da no so da e ko je wo me ya ki ko e ko ni re chi o we e wa kora ka ya o ho ka sa ma ne me ka ono no no na sonya odo ka ho dai kula ka kwere be na e ka me ko ibe la dunyi me cheche ono la ka na bile chole bi no mare oye ko but wa ma so wole do we nyu kata wa ma so wole do we rebelen ono ya ma so wole an na yukallifu ịla nafsan illa usaha umma subhanahu wa ta'ala o sere ni toro ho nya ni reso aksana ka onyu kata no eme yani question number 4 okay my question is that is there any uh, re related of uh, relation of Prophet Muhammad sallallahu alaihi wasallam that is still around because some people say so so and they say that uh, his name is uh, Sharifin. <laughs> Uh, Omule oh, oh, na odoro. Wele uh, ene na onu nwere kwere na nde ka ajo ntomori ade ndada nke ma ajo ntomori ade ne ebe nile che ere ntomori ya ku ga anyi la ni anyi banu hashim e saudi banwajin anyi ene ka they are from the genealogy unto mori sallallahu alaihi wasallam and ene ne ewe ko ze ku yen and wallahi azai wa saudi wa ku ene hu ni alu sheik sheikh vekene wa yetonu wa tore so sene ne niba na abe kuro non de ka yo ntu muri ene ben ejo wala to ke heyo dure ko ka ngundo ani misha enye nya da chaka jere o e ko enna mana kan we nya ngure enwuri me na kan we nya ngure we kuro non kai ene ba na me bala so abe na esene nen yoni uye be ne ntu muri oge Then uh, number five, my question is that if a Muslim sister is doing something that is not uh, good, another sister is telling her to stop the bathing, that she is doing can you boost up your relationship ee okomori dana sa ka ya ọka ololan nwanyanwụ ọsọ m kọrọ nwanyanwụ za jeda asa akwenyese na aka na ewere eyi oyeko bikos ntụ mmiri sọla alisalam ere wanye mụ nọsị je eni oyi ka ya sabi eni roja anhu mwardo ka da musa salatu wasalam harun ne to fir'aun وكاي وكجن وكاليوا فقولا له قولا لائنا لعله يتذكر أو يخشى أون أبو كاري يو إلى أنا يكورو إيرا أو ما يتم إيرا ونيم هم سبحانه وتعالى سو كا وكاليوا لا أو إيه نبو أديبنا يكا أو إننا أبو anan ase zoke bose kwa shira ntitayan anan dure ki ina sabi to mori sallallahu alaihi wasallam anya ni anai e da kure shewe to mori sallallahu alaihi wasallam da re mi hadiya dure ka anyi sanara da sabi anya radiyallahu anhu arda doke muri halaka usadu mona kwa ngwata to mori sallallahu alaihi wasallam to mori ka ke tora which mean e, na ngwana nai kai e wa ai e, continue e, ọwa meka insha Allah umurihi omni ozi nwanyị oni guidance so sana guidance ụmụ nsọ na ala onye nwụsị ọda at any time so aso say right say other off guide other way to call kunyangu guide it, it can he or she can guide at any particular point of time entirely number six okay can a people part part a book that has Mm, can the people part a book that has picture or pack a book that has picture in a bag that contain Quran? Yani ọdọọnyọ nsúwe anani picture tó kọwa bẹ ọrùn Quran tí ní bag ọ̀nyá ó depend sẹ́sọ̀ òkú ẹ̀ nọ ẹ̀hún náà ẹ̀yẹ́ náà ìkẹ́ yẹ read medicine náà yẹ read biology and the like ẹ̀yà e ní class ìjẹ́ni ẹ̀rú e biology ẹ̀ ní lẹ́rẹ́sọ̀ Quran kìjà ànúmọ̀ ẹ̀ dẹ̀ nẹ̀rẹ́ ẹ̀ bá So we're saying, and there's nothing wrong about that. But when I'm on a, a whole now picture, and I can picture on error. Do kono Quran wa ben we nyemba we ile na ya wala se joha e eh, hono ndo da si hint ati enwe na ka just nonsense book do kono Quran wa wako wa be puru ya onya awolo ka wa ka wherever se hono Quran na awolo ka wa se odo wa se and the best of ka aso wa amen but anyo ya ka mani ya eh then i picture no is necessary kai picture no wa wa sha to the falaba so bizalik anyo asanan min kam wallahu ta'ala ala okay my question is that is it good for a muslim brother to be arguing with a christian pastor okay all those are okay the komori on or on a pastor or make argument umar subhanahu wa ta'ala ok wajadilhum billati hiya asan wa mahanka tarero wa ahanka tana ka hiya asan na ka onyo ila yani ahlul kitab ana ma ahenyo ka wala tujadilu bi ahlil kitab asum mahanka ila ahlul kitab illa billati hiya asan ya hobe ahanka tana ka awa shaida ga e wole ma kare so amane ya falabas bizalik enyomeka ame ahlul kitab ama o pastor dai ka ba ka tira ba ka it is better kawa cut off that uh, relationship and uh, it is good it's only that ka eya yukora e, ene yukora ene wala yukumori su supposed to be an evangelist di ya kwete di ya nwolere di ya muwa siyara that is our wazifa kuntum khayra umma ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar antum umma subhanahu wa ta'ala okay ono the best generation e ono be ezine hunadan ana ka to to hela so ya me e ya ka ala kala mo da wa yanhauna anil munkar di yo da hunu dibin nomo subhanahu wa ta'ala dok wal mu'minuna wal mu'minat ba'duhum awliya'u ba'd o ko muri ono wa to nyene e penye e paye be mun ya muruna bil munkar ma'ruf wa yanhauna anil munkar e ya ka ala kala mo da di yo da hunu dibin wa yukimuna salata wa na zakat da ya sisala je da ya nyi zakat ويطيعون الله ورسوله ده أساس سمولي أن أنتوان ده سبحانه وتعالى لك أولئك سيرحمهم الله إلا نبي لما نايك يوم سبحانه وتعالى أبا ما ينبعيوا so it's our duty ọ̀nà ìdúró ke ìjókòó múlí ọ̀rẹ́ òwẹ́rì yẹ̀yẹ manú bọ̀bọ̀ bẹ ní ìwé láì pòrò then ọ̀nà rẹ̀ bẹ̀rẹ̀ kọ̀wá jìnnà jesus is calling you jesus love you jesus say you should come and follow me jesus say i should sit down with you jesus say you should stand up so that i will be talking. dem ana akwere kiri ni nyino dai but je je re re kora je ara ka doka so es ka wa hala na ndoke be de re de ra ho e wa in the bible learning yani jesus ka an sa so nyam katina ona ndure ka oro oro ni e kwa pere hu na nde ka ni sire hia nde wa ai na do ko ama ana we ka han katana ore ame be ore ejenye okomori be ore akukenen so you try to bring him to reason ta'allaw ila kalimatin sawa'a bainana wa bainakum ve ọchịrị ya naị kaị ọnyọnyọ ị n'aka na-ere ọnụ wa hewa yani ni inire tawhid wa asi qur'ani do wale male nguni bible here o men of israel the lord our god is one god do mona kaị wa from the bible no so wa so why if jesus and ko ga kai guy the book of john chapter 5 verse 13 i of my own self can do nothing as i hear i obey na ŋuna dere man do mana kawa ka anaki jesus anu wa ah, anu anu wa atwa hodo kan anaki ono ka kan son nyangu man so it is good to make argument with them but anaki argument ana ịda ah, faida ani ah, oida anaki oinan so naam ere bible na ba okay

oye ko moto idu idu na kwa nwa ya bi so wa ba sha oti na ehika at least all tenyi asona datwa anya me ka fala ba so bizare ka anye osona me ka mo ro ro dure ki ara nyi ah wonyi sister na ra ka ra doka ha mala me eme ya ni eme eme ene yodo ke wi anke me nya nwuchon na mra ka ka me su ka me ola nwenyi na dmes kama shon don ku etule mi nwenyi mi tanwa ma magwa asị na ebe anyị ndị ekwu chere ọ yọkwa nwaanyị na is good ka anyị relationship is good ka e, e ihe nwụ is good that hụwa alislamia anyọ n'aka n'isi sa ama nre ere nwụ da anyị datụ the sisters eh, advice nwụ ọyọkwa because there are a lot of sisters they don't know how to live in their matrimonial home ẹnẹ́ẹ̀rẹ́ ẹ̀hánà ìkáyè àwọ̀rọ̀ kí ọ̀rùn bẹ́ẹ̀ ni ẹ̀nẹ́ra. so abanye emu sister nọ donye opportunity dan ri sista na wa nwore nwon di ore ka sista na re ya ka ayo ebi sista ni anyi sista ni no da anyi na ka o se na ho do anya da nya na ka na ka o no se wo he enwu ehun na no se ni he o na abi na ehi abedo nyira de eh ani muhammad san no beri ya ona wo je no sera polo da e ka wa jinen e ndi we ya so osu kwesị woma na-ere ka wee tinye aha dụra chinehi agụbe onye na ma ọ bụ dị nya nwunye ntinye na anyị ma ka aka sọda gwesa na wee tinye so ama amani nye asana na wendure ka anyị ya alhamdulillah anyi ah, seme di yes kisista sai create eh, that rapport ere nwụ ahịa mara amin kumun karan o oh, ne ere ki anya ah, anai ah, ka onya oh, kowe ọmụ oh, mu ọ o sebara hoye go sira ona ka onya so onya ngo ọsira re ka so adinu na seha a he kono no no ke ko be hoye go no ni ma ka so ne ka our sister say eh, ya ne visa woro kebe wallahi en eh, ne ya ni hewo de ya kare ya ngun onno ya ni ba ne te ban because o se wo only la land from mahosana ikai do sha do seba and i like one thing for our sisters ẹ yàn lẹ́zọ̀ the sisters are now alhamdulilah they are so much improved ẹ bẹ̀ kẹ́ ẹ bẹ̀ research ọ̀nà náà tẹ̀tẹ̀ the sisters ẹ kún mi so wéwé yọ wẹ́ẹ̀ ni ẹ̀ ní ẹ̀dá dé náà wẹ́ẹ́ sọ̀wá ọ̀ rí ihe ọrụ ọrụ náà wẹ́ẹ́ sọ̀wá rí egro wẹ́ẹ́ sọ̀wá rí coconut ro ó sì ṣe wèrè èrè bẹ́ẹ̀ máa náà mẹ́ anáyíká wàá wọlé ní èrìdì wàá mọ̀ náà káàrí dùwà sí èrìdì umuri na waya oni bachelors wa waro hula nyole ile anu makale aya we da kata unengo ka anu na enjoy yo <laughs> so asana and they were good at that but i want them to improve it more than this oye oh, ko mi ne ida mele du se du se mele ka le transfer la se da se ni sales na me oye oh, ko osana oh, no ni se encourage is good onye gwo ọma ọnọrọ ekwunye nwunye na-ehi ehi chinchin dari chinchin ama jee ya improve any more than this jee sisters learn how do how they should talk to their husband sisters learn how they should relate to their husband sisters learn how to put food in front of their husband onye gwo ọma ọma ka nọ sisters learn na hụ now sisters do do ba wa ya te do ka sukun no som asa ka yu manu o sha do manu e, ba ka do we ba do magon ani ndo mm what's phone you about man so we ba do sha o ba o ma ka no they should learn that see the ways ko we ro ba o asu te na ka me so mere o ani hen we ba ba hore jo a we ton ka me so mere wan kaka o ba me so mere we ju ele ko o e ba he do re ka Eh, adabdurahman ma mani kẹrẹ aba ihu no mẹ ẹdọ rẹ kwa ẹ asokwa asokwa ẹdọ okure ka he sẹ ká oyin ehidu ma ni wu mọ ni bẹ lórí sísá àti dá yàrá ẹwùdá ní ọmọ inú dọgba ni hi ọyọ wọn wọ ehu pọ so if they can encourage that say ya ni ihe wallahi ọnà ya mẹrẹ sọ ẹ dà mbọtọ ẹ yà sọ ọsọmọ ni mba anyị ọnụ dai ka ọ na wahala ọ na-adaba tụọ min aka maza ti n'ehi asa anyị dọnụ oye kwuo bọt eyo no no inya musu yete no no dure ka i am encouraging that alhamdulillah our sisters are developing eh be some little elements in a brain na ka ye inya ngwa china wala before sisters e ma ni mini juman di mama mi hutuba de re ya mi hutuba oye kwuo ejenye na rekọd ọgwụkwọ ya zawara kọ na rekọd lori ka edisi stat awara kọ mana ama ije pi imam but alhamdulillah ya ko ni hutuba we see that they are very calm they are listening and uh, other things so we need to improve that and ọnụ medi yere ka anya na ahedo asasa ya wọ na awọ ka ya ọkụ hedo na but the man ka bọsọn why ko o ah na inherit trait na e ka e, e, they are bad trait is not a good trait make sure ke waza chinehi ehwo ichi ọnụ wa anyị e n'ike odo adọ e e ya problem ma ọrụ ọrụ ana-erenye eyo nọrọ e brothers ihuru anu ka ese ya jine ọni program ọmọ mi ewa ya tupu sewu n'ehi onye ko ọrụ ọrụ anyị dure ka ya instead ko nlo sanu ya tu n'ehi dọ jine dọ ba ito ede isoro na ọrịa akwere ka ori kọda anada ehe ebros

oyeko we need to improve our relationship inside the house oyeko wa hụrụ anyị n'ehi anyị nso wa mewa n'ehi asụrụ na ya ahụ nyaka na ọwa akwụrụ ka daada anyị dọ ọwa ya tụ ọyị ni joint nọ na nene dọ ni joint solu wa ọkwụrụ ka ile ndada ara hụhụrụ enwu ndo resho sana ewuru sị wee n'ehi n'ohi ọ dịrị ka bedere kewa ọwa e, ka n'ehi n'ụwa ahụ ewara esi mere tee n'ehi nuka yesu na ila ina tasabin na ra he e ma we do we ka sister sala e yesu kele kala big dem na mu oda de lo ko wa se gon muna do tenyi je inshallah jela because of time ya ini program osa ya he mo subhanahu wa da je isana hi sunna muna do hi e pete dia banya mo mu no wa to yani mulyon nawa o yisi sunan to muri sallallahu alaihi wasallam o yisu mukoro mun da samu da toy subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik tihado so onye na ma re we kukuta ma kai bo kwa ayi sala je ka ono ku sala so umo no na si mo mo ni yo dore dore dore dore mo ni ngwan dore ku sala isanyo wono so onye no ma ne ya daika orira nyajin ụhụ ọdọ rezache uhure ndo orere amma daika o mere anụ ma ọnụ erika ịnụ hwe ụmụnụma ma na esi ire edo we ihu no umana wa no soto hwa mm is da iman is persistence bono anụ ma ya ajin ore ụhụ ọdọ ore uhure nyi